ìtàn Yorùbá ẹ gbọ́dọ̀ kú o bọ́mọdé ò bá tàn o àbá rọ́bà ìtàn Yorùbá ẹ gbọ́dọ̀ kú o. àyérújú ọmọ Yorùbá gbàgbé ìtàn wọn tèwe tàgbà kò ní ìtàn mọ́ tó bá ti jòyè ń lu ìtàn ní pọ́npọ́ ìjọba níbi tàn bá lè kú kó kú ṣé nítorí àṣírí ńlá tí wọn ò fẹ́ kọ́ ọmọ aládé ó mọ̀ àbẹ́ẹ̀ ti gbàgbé ọjọ́ táwọn ará bí gbógun ńlá dìde láti Sokoto tí wọ́n ní àwọn akó gbogbo ilẹ̀ Yorùbá ó wá yẹ ká sọ̀tàn ogun ọ̀tẹ̀fọ̀n ká fi jítọ́ba ti jòyè tí ń sùn ẹ jẹ́ ká wọ́n omi ìtàn sí àwọn gómìnà wa tí wọ́n ń pirọ̀rọ̀ lára kí wọ́n lè jígìrì sọ̀rọ̀ ọmọ aládé nílẹ̀ Yorùbá ìtàn ogun ọ̀tẹ̀fọ̀n ààrẹ Lájí Àbáàsì ni mo gbọ́dọ̀ sọ̀tàn ńlá tí Ọ̀túnba Abímbọ́lá Mọ̀ṣọ́ba Lájẹ́dẹ́ Fìdíkì ń Facebook TikTok pẹ̀lú YouTube fún gbàǹkọ̀gbẹ̀ ojúlówó ìtàn Yorùbá fún onígbọ̀wọ́ ètò yìí ẹ pè àárẹ̀ òǹpin tán olóyè Laji abas. sórí plus two three four eight zero two three six eight seven four three two plus two three four eight zero two three six eight seven four three two. ààrẹ òǹpìtánlẹ̀ yorùbá olóyè Laji Abbas ló ní bó ti wù kọ́làjú ó gbìrànmù ká máa fojú egbò tẹ́lẹ̀ ìtàn yorùbá kò gbọ́dọ̀ parun.